بسم الله الرحمن الرحيم حمدا كثيرا طيبا باركا فيه ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد اللهم لك الحمد كله ولك الثناء كله ولك الشكر كله علانيته وسره فأنت أهل أن تحمد وأنت أهل أن تشكر ولا توصى صل اللهم وبارك على نبينا وقدوتنا وحبيبنا محمد بن عبد الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أدعوكم ولو أتريك لا تشعر محمد صلى الله عليه وآله وسلم àbí Allah subhanahu wa ta'ala ìgbà àwọn ìbàdá tí wà táa ṣe ní Ramadan tí ó lọ yìí Ramadan 1452 tó ṣe ti 2021 àwọ̀tá àgbánú rẹ̀ jákàtà yọnú rẹ̀ tarawih qiyamul layl gbogbo sàárà ká ṣe inú rẹ̀ gbogbo dára tá a ṣe inú rẹ̀ kọ́lọ́mọ́jì ó gbé èyí tí a ti ṣe sẹ́yìn irú ẹ̀ kọ́lọ́mọ́sí àgbẹ̀rẹ̀ ìbáàdà fún wa kí wọ́n fi lè tá a ṣe lọ yìí kí wọ́n ṣe ní àṣemọ̀ fún wa wọ́n lá la ilaha illallah gẹ́gẹ́ bí àdéhùn tí a bára wa ṣe ní fúlàtà àtúlọ onípínlẹ̀ ní pẹ̀lú gọlọ́hùn ìyá yanjú àwọn ẹ̀kọ́ àti àwọn àǹfààní tí ń bẹ nínú Hadith nabatati tàbí ń ṣàlàyé àwọn tó rọ̀ mọ́wọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala àwọn tó jẹ máàlá ọlọ́run tọ́lọ́run fẹ́ ká súnmọ́ nínú àwọn ẹ̀kọ́ tí ó yẹ ká tún lè wòye sí nínú hadith yìí إثبات رحمة الله عز وجل في شرعه إثبات رحمة الله عز وجل في شرعه بقوله رحمة لكم الله سبحانه وتعالى وشي فين ليكير فوا إنه فين سين الله ماشي يفين لكي يكمل إنه فيه لذلك الشرع كله رحمة ونعمة وفضل وفي الله سبحانه وتعالى is an absolute favor absolute mercy kò sí nira ní òfin ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ẹ̀dẹ̀ ní gbogbo ẹ̀ àtúrí ọ̀rọ̀ àkídà ní imani ìṣẹ́sẹ́ ìjọsìn fọ́lọ́hun á kírun á ni ṣe dáadáa sóbì ṣe dáadáa sí mọ̀lẹ́bí ọkọ sí ìyàwó ìyàwó sọ́kọ ọmọ sí òbí òbí sọ́mọ à ń ṣòwò ara àta à ń darí ìlú ó bá wọn kán wọ̀nyí pátápátá ìdẹ̀kùn ọlọ́run ọba ni wọ́n ما جعل الله عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم Ọlọ́run ní òun ò fi difficulty kankan sínú ẹ̀sùn lórí ìfúnpínpín ìnira pé àìsàn eléyìí á kíní ìmọ̀ lé o kò sínú ẹ̀sìn yín èyí lè gbọ́ yé láyé ní Allah subhanahu wa ta'ala ó ní yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra èròǹgbà ọlọ́run ọba lórí òfin ẹ̀sìn tó ń ṣe fún wa òun ni rọrùn ọlọ́run gbèrò nira pẹ̀lú wa yóò sì wá dá wa kó wá sí òfin tí ó pa wá lára fún wa kálà ibi tó fi ọlọ́run bá ti yàtọ̀ sí òfin àgbélẹ̀ ẹ̀rọ sọmọ ẹ̀dá èèyàn rí lófin àgbélẹ̀ ẹ̀rọ ọmọ ẹ̀dá èèyàn man made law káàkiri àgbáyé kò sí ìtẹ́ mọ̀ sanwó bọ̀ tí ẹ̀ ní bá ìnira nú ẹ̀ pàápàá jùlọ yìí tàn lọ́lọ́ orílẹ̀-èdè wa ní èwo ni ò sí ìnira nú ẹ̀ fún tálíkà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ in favour of the rich àwọn tí wọ́n lówó lọ́pọ̀lọpọ̀ òfin wá fífọ̀ Nàìjíríà ṣùgbọ́n òfin ọlọ́run ọba ó fẹ́ fọ olówó ó fẹ́ fọ tálíkà ó fẹ́ fọ ọkùnrin ó fẹ́ fọ obìnrin ó fẹ́ fọ ọmọdé ó fẹ́ fọ àgbà kódà tá a bá tẹ̀lé òfin ọlọ́run ọba dáadáa ẹni tí èyí ṣe mùsùlùmí láàrin wa gan yóò tún gbádùn òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé Allah subhanahu wa ta'ala kò fẹ́ ìnira fún abójúwulẹ̀ ọmọ lidhalika ad-dina kullahu taysir gbogbo tí ń jọ́rọ̀ ẹ̀sìn pátá simplicity ni ìrọ̀rùn ni ìkẹ́ ni ìdẹ̀ra ni lára ìdẹ̀ra oníkọ́lọ̀ máa dọ́bù àbí kó máa ní manifold ẹ̀san wa fún wa mo bá dájà máa kan kí ládàá kan àwọn tó bá dànù kí ládàá kan tó bá kí jẹ̀mọ́ 27 25 táníyàn bá tún wá dá lásìkò tó ń kírun yẹn lọ́wọ́ tó rò nǹkan ọ̀rọ̀ ayé inú ẹ̀ tó ṣe pé ọkàn rẹ̀ papọ̀ nìkan lójú lórí ìrun tó ń kí àná Muhammad sallallahu alayhi wa sallam tó bá wọn ọlọ́run ó lè fún ọ ní seven hundred rewards accountable rewards on single salah lórí ìrun ẹ̀yọ kan eléyìí ẹ̀dẹ̀ Allah subhanahu wa ta'ala yìí. torí pé Allah subhanahu wa ta'ala ar-rahim ọba oníkèlè lọ́hùn hmm? ar-rahman ọba oníkèlè lọ́hùn al the source of favor ọlọ́run ọba tí máa ń ṣèdẹ̀ra alẹ́dà lórí so nídàkejì náà ọlọ́run ọba sì rorò hmm, ọlọ́run ọba rorò ó lè mọ́ ogun tó bá jẹ́ lẹ́ṣẹ̀ẹ́ torí ká mọ́ rò ó pé ìgbàtọ́lọ́ ti ní ìkẹ́lò fi òun yìí yóò máa bẹ́ lò láìmọ́ kọ́ lẹ́kọ̀ọ́ ní discipline ìkọ́yàn lẹ́kọ̀ọ́ pé káyìí tó ń ṣe yìí ò dáa tó bá wá jáwọ́ ìyá rẹ̀ rí nítorí ẹ̀dá yẹn sì gbà nìyẹn bálàmọ́rí wa ti rí nìyẹn ẹ̀rá ọmọ kéékèèké nílé ẹ̀kọ́ tẹ bá ń sọ pé don't go there don't near the place stop making noise

إن الله لسريع العقاب وإنه لغفور رحيم الله بقى ما جنيا ما جنيا ọba aláforíjì ọba oníkẹ so ètò ìmá fẹ́ kọ́lọ̀ fi bóun lò ní ọmọ wù níwà tó bá fẹ́ kọ́lọ̀ bá fi ìkẹ́ àti àánú ẹ̀ bá ọ lò ó máa gbọ́rọ̀ sọ́lọ̀ ó fọ́lọ́ ní total obedience kúlù tọ́à total obedience ọlọ́ni ẹ̀ṣẹ́ lè ó máa ṣe ẹjìnà sí lè wọ́n ló jìnà sí faman kana hadha halu ẹni bá ṣe pèsè sí ẹ̀yìn yẹn ọlọ́wọ́ mọ̀ foríjì ọlọ́wọ́ mọ̀ kẹ́ ó mọ̀ dùn sí mẹ́rin bá ṣe pèsè sí ẹni mukhalafatu rabbih wọ́n ló ń ṣe ọlọ́run bá rán sí wa ní tánàbí sọmọ̀ nìyí ẹ̀dàkùn àsìkò táwọn ló lè ní àlè ló súnà nábì kankan o tí wà láàmà ń ṣe o ah, ẹ̀ ń kọ lẹ́tà sí ìbínú ọlọ́run ọba ni bí irú ọ̀dọ̀ wa lórílẹ̀-èdè tiwa yìí àtàwọn orílẹ̀-èdè lágbàáyé tó máa rí ibi tiwa torí ojoojúmọ́ là ń kanlẹ̀kùn bínú ọlọ́run every day we knock the door of his wrath ojoojúmọ́ là ń kanlẹ̀kùn wọ ọlọ́run aláníbi ìbínú rẹ̀ afẹ́kù pa wá lẹ́kùn àfẹ́rẹ́ ni mà torí tí wà wá ń sọ nìyẹn ìtí rìn wá ń sọ nìyẹn ìtí gbàgbọ́ aburú tá ń gbé káàkiri gbàgbọ́ ẹbọ gbàgbọ́ ẹbọ gbàgbọ́ kèfèrí ìrìnàjò zina ìrìnàjò ọtí mímu ìrìnàjò gbájú ẹ̀ gbúrú àwọn àwọn àyẹn téèyàn bá ti ń wù èèyàn ń apply fún yà ọlọ́run ọba ni sòtòrí bẹ́ẹ̀ kàtúmbà alara àwọn anfani mi tààtù rí mọ́nà hadith intifa'u nisyan 'ani Allahi 'azza wa jalla li qawlihi sallallahu alayhi wa sallam ghayra nisyan ẹ̀rí pé kashta tẹ́kítì hadith yẹn wọ́n ṣe aláàlẹ́ salatu salam ó Allah subhanahu wa ta'ala sakata 'an al-ashya'a rahmatan lakum ghayra nisyan ọlọ́run bá dákẹ́ lórí àwọn kankan nínú ẹ̀sìn fún yín kó jẹ́ kẹ fún yín viral christian unforgettably unforgettably títí pé ọlọ́run bá gbàgbé ọlọ́run bá yìí gbàgbéra ká gbàgbéra àwọn ọmọ ẹ̀dá yẹn la ní lára and christian mitoba elvesha forgetfulness ah ìgbàgbéra ṣe mí nì ọkàn mi fò ní lára characteristics ọmọ ẹ̀dá yẹn ni ọlọ́run bá yìí gbàgbé. nínú àwọn àdúrà tí ò dáa táwọn máa ń gbọ́ Yorùbá ni ọlọ́mọ gbàgbé mi o <laughs> òkú tó kú gan-an gbàgbé rẹ̀ ni <laughs> ìsọkúsọ ni ọlọ́mọ gbàgbé mi ọlọ́mọ fi nílẹ̀ ló sọ ọlọ́mọ pa mí tì rahmataka arju fala takilni ila nafsi tarfata ayn ikere ni mò ń retí ikere ni mò wọ́n fi mí lẹ̀ ní ìṣẹ́jú àáyá mọ́dọ̀rọ̀ mi dárọ̀ ara mi ìṣẹ́jú àáyá àdó àti ànábì kọ́ wa nìyẹn sallallahu alaihi wasallam kìí sàdúrà wípé ọlọ́mọ gbàgbé ọlọ́mọ gbàgbé ayé wọ́n ti program ẹ̀ kò lè gbàgbé ẹ̀ àìgbàgbé ẹ̀ ló fi gbà béèrè nínú sàárè pẹ̀láàmì barzakhi ìsẹ̀mí àfonúfojì ayé àtọ̀run ìsẹ̀mí àfonúfojì ayé àtọ̀run nàìjíríà ti mú kẹrùn bọ̀ wá bá wọn bẹ̀ wọ́n béèrè ẹ̀sìn tó ṣe wọ́n béèrè tẹ́lẹ̀ tó tẹ̀lé tẹ́lẹ̀ anábì rẹ wọ́n béèrè ẹ̀sìn wo ló sì ń lé ayé sí islam ní abẹ́sìn mi ara ìgbàgbé ọlọ́run ọba náà ni ara ìgbàgbé ẹ̀ ni pé kò wá jẹ́ olóògbé alkiyama ó sì gbéǹde ọlọ́gbọ̀ òdìdé ìgbàgbé ẹ̀dà ìròyìn ìgbàgbé ò ìròyìn ọlọ́run torí wípé ìròyìn ìgbàgbé deficiency ni ló jẹ́ lára ẹ̀dá kódà ọmọ ẹ̀dá fún ara wa bá jẹ́ tí máa ń púpọ̀ òun gan balance wọ́n sọ̀rọ̀ ilé ìfún ti gbàgbé sọ̀rọ̀ kan fún ti gbàgbé left with the student ọmọ tí ń

in two cases ta fẹ́ dá ọkọ̀ yìí yóò tún mọ́ ju orí fún wájú ọlọ́run nisiyanuka an khairin qaddamtahu ilayk wa nisiyanuka an isa'atin usi'a biha ilayk hada anisiyanu hada fi khair nisiyanuka an kullu khairin tuqaddimuhu ila an-nas ونسيانك عن كل ساعة أسي بها إليك وفي هذا النسيان خير عظيم irú ìgbàgbéra yìí ló yẹ kí mùsùlùmí máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ọlọ́run jẹ́ lè máa gbàgbé irú ẹ̀ ọlọ́run jẹ́ kí lè máa gbàgbé irú ẹ̀ gbàgbé ọ̀nà méjì gbàgbé àkọ́kọ́ ìgbàgbé gbogbo orí tó bá ti fáwọn èèyàn kó mọ̀nà tí rẹ̀ ìsìyànùkà àǹkólù khairin tọkọ̀dímù hílẹ̀nẹ̀ kó gbàgbé gbogbo dáadáa tó bá ń ṣe fáwọn èèyàn orí wà mẹ́ púpọ̀ fún mọ̀ rántí dáadáa tó ń ṣe fáwọn èèyàn fẹ́ni bá ti máa ń rántí orí tó ń ṣe fáwọn èèyàn máa ń sábà ṣèrègùn abdulsalam ṣéwọ náà ni ó ti gbàgbé ń jò ní tó wá síwá sọ́dọ̀ mi yóò máa rí kant alóhun rí kant yóò máa ṣèrègùn ó ti gbàgbé tó jẹun sùn lọ́sàn-án ọjọ́ yẹn tó múwèé rẹ̀ wá tó lóun wáṣẹ́ yóò bá bẹ̀rẹ̀ yóò máa kàlẹ̀ nítorí lórí bòròbòrò bòròbòrò torí pé kò gbàgbé kí ni wàlmánẹ́nù láyẹ̀dẹ̀kùn jẹ́nà ẹni bá ti máa rí káàntì fífọ́ ẹni bá máa ń ṣèrè gùn kò ní wàlìjẹ́nà lẹ́yìn allah subhanahu wa ta'ala wàlmánẹ́nù yamununa alayka أن aslamu qul la tamunnu alayya islamakum bal illahu yamunnu alaykum an hadakum lil iman in kuntum ọmọ ẹ̀dá èèyàn fáàdì olùfẹ́ máa ń ṣe tó máa máa ṣèdùnkún láwọn èèyàn lórí ìmújó di báyìí ìmújó di báyìí tí ò bá sọ láti wá ní kò lè lówó lọ́wọ́ tí ò bá sọ láti wá ní kò ní rókè lè bu kò ní róúnjẹ jẹ lẹ́ ìwọ lọ́lá <laughs> ìwọ lówó aláìmọ̀kàmọ̀kà sọ́tì ẹ̀sẹ̀ ìrègùn láyé hal ata ala al-insani hinu min ad lam yakun shay'an mafkura ìwọ tó lówó kọ́ ń gbà kan rí bàbá tó bí ọgàn òbí ń gbà kan rí ìwọ ọ̀dọ̀tí lásán ẹ̀rẹ̀ ẹ̀fẹ̀ lásán ọlọ́run kàn fún ọ lówó ó kàn fún ọ nípò ó máa ṣe gàrú láwọn èèyàn lórí ó máa ń wọ táǹkù táǹkù owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wà lónìí bọ́lọ̀ lónìí ipò tó wọn ayẹ tá ń fi ọ síbẹ̀ bọ́lọ̀ ni tó bá sì wọn náà kó lè yẹ ọkọ̀ ńpò wọn á lé ọ̀dànù kó lórí ẹ̀ owó yẹn gan wa padà dólòṣì tó tún mọ́ tó ń bọ̀ ọ́ so gbogbo ohun tọ́nà máa ń ṣe lóore àtẹ̀dẹ̀ fẹ́dà láyé kò sí ètò tókè mọ́ fi tèrè gúfẹ́ lómi tí ó bá jáfàáyé látara rẹ̀ so yẹn ń gbàgbé orí téèyàn bá ń ṣe fáwọn èèyàn ni. wà ní síyáànùkà ànkúlì sáàtì òsì àbí ha ilẹ̀k kó tún máa gbà gbogbo aburú táwọn èèyàn bá ṣe fún ọ gbogbo aburú táwọn èèyàn bá ṣe tó fi ní ọ lára kó gbàgbé ẹ téèyàn fi lè gbélé ayé rọrùn nìyẹn ìbábọ̀ náà rọ wọn wọ́n ní yorùbá gbàgbé ọ̀rọ̀ àná onílẹ̀ tí bá ṣeré kò sẹ́ni tí bá yàn sí alágbájá bàtà wà ní skul onímọ̀símọ́ rúdì sí mi kò láìkì mi nínú class ọmọ ṣe kìíní kan agbájá níbi iṣẹ́ wa kan ní sọ̀rọ̀ sí mọ́ you continue living your life miserably miserably ayé nínú ìnira ni so táwọn èèyàn bá ti ṣe tó kù díẹ̀ káàtó ó tún gbàgbé ẹ̀ ẹ tún máa bá lọ torí pé tó ṣe ń tí ò dáa fún èèyàn lẹ́nu ó lè wáyé nínú àkọọ́lẹ̀ kó tó ṣe tó dáa fún lọ́jọ́ kejì ẹ tó sì ṣe dáadáa fún èèyàn lánàá ó lè di ọ̀rà ọ̀tá ọ̀rẹ́ àná lè dọ̀tá ọ̀tá dọ̀rẹ́ ọ̀la gbogbo ètò àwọn sọ yìí lábala ìwà ọmọ síra wa ni ó kìí ṣe níbi nígbò bá tún mẹ́tọ́ mọ́ rẹ. ẹlẹ́sẹ̀ ẹ̀dá ọ̀tá ni o nígbò bá tún mẹ́tọ́ mọ́ ìdọ̀lọ́rẹ̀ a máa ń sọ̀rọ̀ ìwà ọmọ ẹ̀dá yẹn sí wa ìwà tí ìwọ́dọ̀ fa kankan mọ́wọ́ kó wá lè débi wípé tálíkì àmọ́ ó dé ẹlòmíà ní sásìkò pàdé ọlọ́run kò ní tán tán o gbàgbé aburú tí wọ́n bá ṣe àwọn àyà kan wá ń bẹ nínú Qur'an tó lè fẹ́ máa dàrú mọ́ ẹni tí ò bá jó ní kéwú lójú tí rẹ̀ bá sì mara rẹ̀ ńgbà míì náà wípé náà sọ lọ́ha fẹ̀nẹ̀síyàhùn ìgbọ́lọ́run ọba òun náà na forgetfulness fún ara ẹ̀ wípé ọlọ́run náà máa ń gbàgbé that is ìgbà táwọn ti fèrí ìgbàgbé ọlọ́run fanasí ìyàwó lọ́nà bá gbàgbé wọn ẹlòmílè ní àyà yìí ọwà ni anìsíyánu húnná bí máìnà tark yà ní lámà ẹ̀rọ̀dù àìṣẹ̀rọ̀ ìlàhí ahmalahumullah ìgbà táwọn pa òfin ọlọ́run ọba tì tí wọn ló mọ́ Allah subhanahu wa ta'ala ṣe kí ni òun náà pa tì fanọ́sùlọ́ havanasiyahun nígbà wọn gbàgbé òfin ọlọ́run ọba tí wọn ò lòfin pa tì hmm? ọlọ́run na ní dáadáa rẹ̀ pẹ̀lú wọn mọ́ ó dára ara wọn wọn ó fi wọ́n sí inú ìyà tó tọ́lọ́wọ́n bá ti torí pé kò sí ń ta lè dá ṣe níjọmọ̀ ẹ̀dá èèyàn wa la hawla lana wala quwwa a lè dá nǹkan kan ṣe a lágbára kan àlékè kan ní tá a fi mí náà nìkẹ́ ọlọ́run bàbá wọn bá wá ká ìkẹ́ rẹ̀ kó lára nínú àǹfààní tàbí mímú nù hadith yìí هنا حسن بيان النبي صلى الله عليه وسلم حيث ساق الحديث بهذا التقسيم الواضح البين ونيكي prophetic mechanism of teaching ọ̀nà tó ń ṣọ́lá fi máa ń gbà kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tí máa ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn ọ̀nà tó dáa jùlọ ni ẹni bí ń ṣe ọlọ́run bá ti pín nínú àdéhùn yẹn ó pín àwọn kan yẹn sí mẹ́ta ó ní inna Allaha farada fara'ida fala tantahiquha وحد حدوده فلا تعتدوها وسكت ناشياء رحمة لكم غير النسيان فلا تسأل عنها من الرواية من فلا تبحث عنها ìbána bí ti pín kò sẹ́ tó mọ́ yàn kọ́ lẹ́kọ̀ọ́ láyé tó tó àná Muhammad sallallahu alaihi wa sallam mú ṣe ọlọ́run ti wà exemplary ti wà nìyẹn exemplary personality lànà Muhammad alayhi salatu wassalam ẹni àríkọ́ṣe ẹni tí ó tó ní role model fún wa ló ń ṣe ọlọ́run alayhi salatu wassalam ẹgbó ti lè kalẹ̀ wọ́n dáwọ́dájú ọlọ́run ọba ó sàwọn nǹkan ní ọ̀ràn èèyàn ẹmú wa ẹ máa ṣe Allah wa ta'ala ó la àwọn àlàkà he set down some limits fala ta'taduha ẹ má tayọ àlàyé ó tún ní ọlọ́run bá dákẹ́ lórí àwọn nǹkan kọ̀ọ̀kan kì í sí kó gbàgbé ra kó mọ jẹ́kẹ̀ fún yín fádà tẹ́bà ha fò àìlàhà bóyá bí túìzé kẹta síbi láti ṣàlàyé ilé àbí kẹrin àwọn kankan mẹ́tọ́ lọ́wọ́ kan wà silent lé lórí kò gbófin kan wá lé lórí wọ́n dàmú ara rẹ̀ mọ́ wádìí rẹ̀ o torí pé incest àlọ́ àìlàhà ṣẹ́yìn náà yóò náà zàlù kùrọ̀ تبد لكم لا عفى الله عنها والله غفور حليم kan nígbà tí yáyà ń sọ̀kà ìlójú ayá náà Muhammad sallallahu alayhi wa sallam láwọn mùsùlùmí ìgbà yẹn lọ́sẹ̀ béèrè ń pa àwọn ọ̀rọ̀ wọn yẹn ìbáhàn sí yìn àwọn ìgbà táwọn ò ti béèrè ń pa rẹ̀ táyọ̀ ti sọ̀kalẹ̀ ó wá ní ìjẹ́ lẹ́yìn àwọn béèrè kí béèrè níjú wáàsì ẹ̀ tó bọ́ wá sí báyìí nǹkan tó bọ́ wá sí báyìí nǹkan tó bá sí báyìí nǹkan assumptions nìyẹn kò ṣe questions gbogbo tó bá ṣe báyìí tó bá ṣe báyìí tó bá ṣe báyìí òun àsùnmù nìyẹn tó bá ṣẹlẹ̀ ẹ wà bẹ́ẹ̀ lọ́wọ́ mufti àti tó bá jẹ́ àgbà àfààní òlù tó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó yanrantí àmọ́ kò tí ì ṣẹlẹ̀ ẹ̀ tó bá wá ṣẹlẹ̀ báyìí nǹkan ẹ̀ kákó ṣẹlẹ̀ báyìí nǹkan ara o Islam farama àti Allah subhanahu wa tó lé wa kún ní ìlàgbọ̀ yẹ́sìn òun láti sọ àsokọ́ àwọn àlàyé ọ̀rọ̀ wa lórí àwọn ẹ̀kọ́ tí a lè rí nínú hadith number thirty nínú tíra hadith mọ́mú wa náà wà wíyó alayhi rahmatullah tó bá di náà sì túnbọ̀ wá insha Allah a tẹ̀síwájú lórí hadith number twenty one alhadith alhadi wa salafun hadith ẹlẹ́ẹ̀kọ́ kanlélọ́gbọ̀n oníṣàmàbára wa bẹ̀rẹ̀ lórí ẹ̀ ní tuesday tí ń bọ̀ wá gbogbo ilé tí a ti ń sọ bọ̀ wá látẹ̀yìn àti èyí tí a ń sọ yìí abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala ó ka kó iṣẹ́ ìbáradà fún wa kó tẹ́wọ́ rẹ̀ gbá lẹ́sìn fún wa kó sì ní hujja fún wa kó mọ́ sì ní hujja àgẹ́sì wa la ilaha illallah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu والسلام عليكم ورحمة الله وبركاته